من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعراق الأخرى لم تصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجير والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي سيد الله مجبول علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيب بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل اللهم محمد على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين بفضل الله والحمد لله اللهم اجعله صيبا مباركا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الذين آهدت منهم ثم ينقضون أهدهم في كل مرة وهم لا يتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالذين عاهدت منهم ثم يوم bɛ nɛnɛ yi ka kan kabu yina tó mori ẹ bá yìí tẹ́ka dó mori dó mori dọ́wọ́ mẹ́ ha yẹ nìyí húnà bọ̀ bá náà fi pàtàkì. ọdẹ nínú ìkàkà ẹ̀wòrúwònyí ẹ̀wòrúwònyí ọgẹ́ ànyí ọgẹ́ náà iná kàkà náà ọ̀rọ̀ wọn ثم ينقضون ثم ينقضون عهدهم في كل مرة وهم لا يتقون báwọn ṣe ní ká ìjẹ́njẹ́ sọ́nà òrùwá yí ọgẹ́ lẹ́yìn ọgẹ́ náà kan náà rọ̀wá ẹni ọmọ sọ jọ iye ogun lóyìn dé tẹ̀kẹ́ yọ gbọ́nà dẹ́sẹ̀ òjò onye iye gbọ́n náà kan ẹ̀rọ wa dẹ́sẹ̀ òjò onye bí iye gbọ́n náà náà kan ẹ̀rọ wa dẹ́sẹ̀ òjò onye dọ́mù yìí ìdúwẹ́ mi kiri mi wẹ́lẹ̀ nẹ́nu ẹni ẹni ibi hu ní sábà àwùsá ẹni sọ́tẹ̀ èsì ẹni ibi hu ní so pa. ilé jẹ́ ẹ̀yẹ sá ẹ̀nà ni bàbá aṣáwó ọkà títẹ̀ ẹ̀yẹ òun rí oge ẹ̀yẹ láyà tàkùn ene nyangwa yi omori enere nyangwa yi kaye senyango senyo bi consequence sabo ya mamori en iniri mimi bire ne na ma ke won tu omori yi be ene nyangwa yi ene nyangwa yi omori yi ene nyangwa yi eta hire ire ne me ya ina bire me doma ye ne al-imam al-qutubi rahmatullahi alayhi doma kanaka Quraiza ni banu Quraiza eno mu dia kai na na ana baba ko ne ipana ahi Quraiza eno mu dia kare na na na ire na waya buka ini ogomu ene mi ron to mori hin abanu baba ko ko ene hi Madina oni kai ono to mori mi ron Madina ayi ko ro ro ba ɛnyɛ ma baa bɔ katakata ka yi o bɛ dɔn ni islam ee eh. ɔwɔ bɛ ma nɔ asanyi ama hɛkɛnyi ama ma gbɔ ni gbogbo tura na yɛ tura na yɛ kɔsa yɛ so ɛn na ba ne bɔ bɔ ahɔ bɔ bɔ koko ahɔ omori yi ni ɛn na yɛ sɛ na omori yi. asono ana ne na ya pewa na akɔli sɛ ne kɔn mu ni ama nyɛ ne gya ahome ne ɛne na ma yɛ pewa ne ne ku a yɛ ma ba ba kɔn mu bi ama nyɛ ne bi ama ɛne sɛ ne kɔn mu bi gya ɛne ɛne bobɔ bɛɛ ɛne ɛne ɛne pootu ɔne n'aka na ìrún tó mòrí yìí bẹ́ẹ̀ni kúrọ́ ìzọ́ dẹ́ni mi dẹ́sẹ̀ni rẹ̀ kó gbọ́ káàkiri má kà ó wọ́ ilé rẹ̀ kwana náà iná aka ní tó mòrí yìí ọ̀rí káàkiri má kà ní ohot ọ̀rí rẹ̀ kwana náà dábàá yẹn kí gẹ́lọ́tò hàndà kọ́ ọ bẹ́ẹ̀ ne sɛ yɛrɛ kɔ na ho ahoɔ ɛyɛrɛ asɛ ɔdɔ ti yɛrɛ mɛ ɛyɛrɛ asɛ ɔdɔ kɛse yɛrɛ a hɔn asɛ bɛ ka a yɛ ka yi o yɛ mi kɛnɛ yɛ ka yi ɔsɔ ne yɛ ne rɛ ɛnɛ mi gé ya yahudi yɛrɛ mɛ isodiya yɛrɛ sɔtɛ kóró wa wá sí pɔnru hɔ sáàdì kí akíkpọ́nù tó ọ̀rọ̀ kan omori orí ìjú ẹ̀ ní sẹ́lẹ̀ ẹ̀nsó omori ọ̀ka àwọn mẹ́rin ẹ̀dì káyé fana tẹ́n omori mi ìjú ẹ̀ ní ẹ̀yọ́ lọ́tún tó omori mi. sẹ́lẹ̀ banana ọ̀dì ká káàdì ní mọ́tìkàdì ní àtàbọ̀nlárúbáwá ẹ̀yẹ́sẹ̀ ẹ̀sùn àtẹ̀tọ́ ninyi oge n'aka na nneka ye abebe ni metoba bɛɛ Na naa kura ko tonto mori o kɔnya de ne ɛnɛ kɔn aka na tɔni a tɛdɛ man ɛdɛ man ɛnɛ kɔn aka na kɔn de ne kɔnya ɛdɛ na ɔma na danye allied forces sinya ɔye alliance nebula ɛnana ɛnana ɛnini tɛ neba bɛɛ. dẹ́tuba bẹ̀ kẹ́nà níní ìrẹ̀ lọ́tọ̀ tó mọ̀ yìí e kẹ ẹ̀yẹ níbìrà ẹ̀yẹ kò wọ ọmọdé ọba ka ya bá bẹ́ mi sọ ya àmà yá gbọ́dọ̀ bẹ̀ nínú rẹ̀ àmà ẹ̀ níbẹ̀ mẹ́kúrà ayẹyẹ ẹ̀yọ ni àfẹ́ mọ́ bá bẹ̀ náà àmà jẹ́ òtún ọhụrụ anyị ya ka ya ma bẹ lọtụ ntụ omori mu ọnọba ọsọ n'ọhụrụ nere ya omori ọba ya ma bụ abịa na achọ ịra abịa amin amin bẹẹ àwọn tó soso bàbá na ilé nàánà nàánà bàánú kura ìgbàna kayo yọ ni ẹnu wọ́ta bọ́lá mẹ́bà hùrà wá. Jòzó sọ̀tà yẹ ẹni mẹ́bà ní ehi àná ni yìí màdí nà án. Ẹ̀rọ náà máa hó ẹ̀kọ́rọ̀ ayé ìtẹ́ náà mọ̀ ẹ̀kẹ́ nẹ́ẹ̀nẹ̀ ìdíbò nínú bẹ́ẹ̀ náà mẹ́ẹ̀. Lọ́tọ̀ ntọ́mọ̀ nínú. Anamọ́mẹ́ka àlè ìmáàmù kòtòbí ọ̀kaaka ẹni bánu kúrẹ́ ìgbọ́nọ́ náà ọmọdé àkàyìn náà yọ̀nọ́ náà alàbínà àhàtà nínú hàn fi kúrò lè lọ́rọ́ sí alàbínà àhàtà nínú túnmà yà kúrò náà àhàdáhùn fi kúrò lè wọ́n fún wa yẹ sàkó. àbẹ ní wọn tó ọmọdé ìbéèrè gè lẹ́yìn pàtẹ́tẹ́ lẹ́yìn oge náà rọ̀ wá túnmà yà kúrò náà àhàdáhùn bẹ́ẹ̀ni barama bí ẹ̀ ṣàhójọ iye gbọ́dọ̀ yé tí kúndé mọ́rọ̀ inú ìdájọ́ pa wọ́n ń la yàtọ̀ tó bẹ́ẹ̀ mẹ́yìn àwọn yóò bọ̀ lọ́tọ̀ tó bọ̀ ọmọ lọ́tọ̀ tó bọ̀ ní sàn. Láàrin ní pẹ́ sọ́dọ̀ máa ń sàn. Àdúríkà. dìsí ọ̀rọ̀ pẹ̀rẹ̀ ọmọ wà hù and others yẹ kí lecture ọ̀kúkú ní politics not to promote peace. mɛka ɔmɛ kɔɔri nyɛ kakuta nyɛ mɛka nka ɛsɛ ɔmɛ kɔɔri nyɛ yɛ ko ori yɛ mɛkɔrɔ bɔ ɔbɛ kɔnɔrɔ bɛ mɛ de tu ɔdza pa. ẹ̀rọ tí ti wájú sí ni ẹ̀yìn kẹta náà ó mọ̀ sí ẹ̀yìn lákàlà mà bí ìnáyìn rẹ̀ ẹ̀kọ́ iná anyiri ọ̀nà rẹ̀ tó yà. ma àbùrù kò yá àbáyọ pẹ̀lú kankan nítorí yìí ìjẹ́pàdà wà wọ́n pa àná láàrin yẹn bá a pa kó ẹ̀bùtẹ̀ tí ọjọ́ pa. ìyẹn ní ọ̀dọ́ kárẹ̀ ọ̀rọ̀ anagu ọ̀dùkà rẹ̀ ọ̀bọ̀ ọ̀nà fún àná n'ọ̀yọ̀. náà anyị si ọ̀fà ọrụ fún ìṣẹ́ Thank you.

No, no, lɛ yɛ was sɔrɔ in a ɛna ka taa kɔmpitishɛn a b'o ka y'a ka ne n'a ye osuwe ka se wuli ni ìjọ yɛrɛ ɛyɛ kɔmpitishɛn tɛnɛ ɔbɛ ɔbɛ ayi ni gbɔnɔ a ka mɔmɔri o mɔmɔri yi o yɛ nan ɛwɔ ne mɔmɔri yi nan ẹwà ara kà mọ ọmọdé yìí àfọ ẹwà ara yìí náà ẹwà ara mọ ọmọdé yìí náà ọmọdé àwọn ọrẹ mẹwà ha ọba ọlọba kílẹ náà mọ sọ tuntun mi nù ìnà lọ́hà fàyímù náà yẹ kìbálù ìnà fàyímù ọmọdé bọ̀ nínú. enyi so ba adọ onwe ehi ebisa na nị egu ebisa na nị ọdụ abaka kọrọ mụ omori doyi n'egwu domo omori omori ka ma abada masị ihe eyi ankwa na na-apụsala o mezi eyi ama esisala n'ihe eyi ahụ ọzọ naghị n'egwu doyi na n'ime sadaka bidokwa n'otu n'omori omori ka ma ya taa ya ma ahịa ẹ̀wọ́n náà bá

fúlẹ́sù kàyé ẹ̀kẹ́ ẹ̀mọ́ mi ọ̀sì yìí ọ̀ abẹ́ òmìnira wẹ́ẹ̀yẹ kàyé ẹ̀ ọ̀nì ìdá ọ̀nì lọ́la kàmá ọmọdé yìí lẹ́wọ̀ lọ́sí hàn náà ndúsí mọ́ ọmọdé yìí ẹ̀rọ ọ̀nà ní ndúsí mọ́ ọmọdé yìí àbọ̀ ọmọdé sì sùn ká ẹ̀rọ ọ̀nà ní ndúsí mọ́ ọmọdé yìí àbọ̀ ọmọdé yìí sì ká tọ̀fù kàwé anọ́nà لا يقبله إلا طيبا islam tí wọ́n tó mọ̀rí nìyí ọ̀fọ́mà máa ń pa máa ń yára ní kéka ẹ̀ wọn alimọ́ babu hanifa ọdún ní yíyọ orí àpọ̀ ó lè yíyọ abáyẹsẹ àyàpọ̀ kòkòtẹ́ náà àyàpọ̀ làwọ̀ orí ọdọ wàrẹ́ mọ́sẹ́mẹ́sẹ́ dákà dọ́kà hanifa káyé.

na tere tete ekuto si apolo ya ho atere tete ya ni very intelligent tea ẹ clear tv yọ nafa tuntun mo ri mi bẹẹni imam abu hanifa dọkita ayọ mi ka ye wíì yọ látẹrẹ tete ọsẹ wa wíì yẹ kùlùkọ nyẹra lóṣù àkóso mi sábà kàn bẹẹ bẹẹ dọwọ mi èyí. lọ́tún tó mọ̀ nínú ẹ̀mẹ́ ní ṣílẹ̀ Thank you.

ẹ̀kẹ́ bẹ́tìmà ní mùsùlùmí ni ọ kìí kó mórí ni ọmọ bí jẹ́ wọn ọmọ mórí kò kàtà ni ẹ̀kọ́ rẹ̀ fún náà. ọ̀pọ̀ wà lórí ká ọ̀pọ̀ wọ́n yìí ní ìdí ká wá ọ̀pá ní sẹ́kọ̀rọ̀ ọ̀sẹ̀ yẹn lọ́wọ́ àwọn olùkọ́ ọ̀sọ̀sì tó la ọ̀sọ̀sì yẹ̀ wọ́n ju àwọn ချက်တော်ကိုဒီအော်တဲ့တော်တော်ဘာလို့စီလို့လဲတော့အဲ့ဒါကဘူးရဲ့ချက်ဒီဝေးဝါအတူတူလို့ဆိုရတာသူ့ဒီပေါ်ဒီစိုက်ဘောဘူးတဲ့တော့တော့ဘာမှမဝေးဘူးလို့အဲ့ဒါကဘာလဲဘာဆရာကျူဒီပေါ် appointment in Nigeria. Ọ àbákẹ́ tinye ọkà nù. Ọkà yìí. Ọlọ́ ṣẹ́kẹ̀ yọ la, òsì bèrè nsọ kọ̀rọ̀, ọkọ̀rì dọ̀rọ̀. À ka ọkọ̀rọ̀ náà ọ̀nà gbòsì. It's okay. But àmọ́ ọ̀bẹ̀ ọ̀nà gbòsì. Ẹ̀kẹ́ àmọ́ sí ọ̀nà kọ́ndọ̀sí kọ́rọ̀ kɔkɔrɔ de ba gosi ɔba ɔkoko sɛ kɛyɛ dɛ ɛbɛ ɛ ɔkoko ebele e, ayi koko ɔkɔ ɔlɔna bɛ kɛ ɔnu kɔ tó lé nu yɛ ɔkɔ náà ɔkusi yɛ ntúrò mori yio ɔba ka ɔba na sɛ kɛyɛ ɔna naba bɛ ìrẹ̀mọ̀ náà wà kiri ẹni tíro mọ̀rí ìwọ̀ lọ́rẹ̀ tó lè wíwọ́ a ń kọ̀ bẹ́ẹ̀kẹ̀ rẹ̀ ma àbọ̀kọ́kọ́ yẹ́ sílẹ̀ ẹni tíro mọ̀rí ìwọ̀ láti ohun tó mọ̀ nínú. Iná hàmé yà àmà ẹ̀sẹ̀ mi kà yìí yéèyí nà ń gbẹ mi kú. Yéèyí nà ń ha wọ náà dídọ̀ ọ̀rọ̀ mi. Òjúlẹ̀ mọ́ mọ́tọ̀ lónìí ma àgàdé máa ma ya ọwọ́ bọ̀ ya ọ̀yọ́ kẹ́kẹ́ ní kama sítírò mórí ìwọ̀ ọ̀wọ́ ya nìzí ọ̀sẹ̀ múlùbà tó lè ma sítírò mórí ìwọ̀ ọmọ ma ọ̀nà àkùkù kérékéré wọ́n sítírò mórí ìwọ̀ wọ́n kẹ́kẹ́ sítírò mórí ìwọ̀ ọ̀dọ́ mórí ìwọ̀ mẹ́kọ̀tọ́ ọba ọ̀ mórí ìsìlẹ̀ ìkiri wọn ọ̀ mórí ọmọ ààrẹ mẹ́kọ̀tọ́ ọba bọ̀ ọ̀dọ́ Lọ́tọ̀ọ̀tọ̀ mú kí bí ọdún bọ̀ bọ̀ náà ẹ̀ bọ̀. sáà fatwa ọdụka ire duwe yi ụzọ na zai na-ahụ dube ụzọ ka sẹ́díbà ẹ̀kẹ́ jẹ́ tó ibi islam jẹ́ tó ìnirẹ̀ ọmọ náà isa ifa kọ ọrọ náà ọdọ náà aṣọ ọdọ náà ká ọkàkà anọmọbi fatuwa ọrọ náà fatuwa náà yakuba ŋmɛrɛ so ayima imam maliki ni ɛdɛ nyɛ nyɛ na akuzu yɛ yɔ asaadɛ nyɛ na akuzu yɛ yɔ òsùmọ́sí ojú òmùrí nù. àmà àbáyọ̀ ni wàrí mufti títẹ́ inú ajé náà àbá mufti ibè àbá ọkọ̀ àpá àti bàtọ́ ọmọ ìfẹ́ yìí ọ̀nà wọ̀ kọ̀kọ́ àbúkọ̀kọ́ wa ọ̀nà wọ̀ ní òmùrí sọ iye ìdí ẹ̀wọ̀ ẹ̀kọ́ níní inú ẹ̀yìn ìmùlò òṣù dẹ́ni ìdìrìjì rẹ o kẹ́dùn ọ̀nù pàṣẹ fàtó wá ọ̀yẹ́ náà wọ̀ kọ́ bá ọ̀yẹ́ náà wọ̀ kọ́ wá ní inú hadith yẹn nù qur'an yẹn nù duwaye anadi nurse ọ̀nà mọ̀nsó ama akɔde nyi ɛ hadith ɔna kɔde hadith ɔta wuro de ɔn hadith kɔ ano wuro de na kɔ ayɛ wuro de wuro donyoya ilmu nahu wani ranyoya na efere oyi inawo arabi grammar agweke ina tumi qur'an as hadis arabi grammar anwo do meka agaji ka anu yomo me anoma kure tuba ka ke mun balaga ina ɛsɛ ni wɔn mu ɔnyɛ ya ama ɛsɛ ni before tɛ tadi so akoko yɛ so baako asɛ kotoa hadithi nawa ananawa yi anabo anabo ɛbɛrɛ akɔ ɛyɛ forty ana recommend the secondary school uh, students ɛnɛ nyɛ ɔkò yɛ so ama akɔ asɛ kotoa.

sibere mi koto ni ni sọ dọ́hùn bá mi ni o sibere mi koto yàtọ̀ náà bá mi o sì káàrọ̀ kára. ama ibi na yẹ ruju duwe yẹ ji kan sọmọ amaso wo de do akaka yẹ aman kaka ọmọ mi akọmọ ọ̀rọ̀ mọ̀ ní ẹ̀rọ mọ̀ ọjọ́ mọ̀ ní ẹ̀rọ mọ̀ ní ẹ̀rọ mọ̀ ọmọ mọ̀ ní ẹ̀rọ mọ̀ fàkúwò di wíwẹ̀ fàkúwò kìyàs ọ̀nà wẹ̀ ẹ̀yàn ẹ̀yà ni wà kú èsìkèwé làbọ̀ ilmù kìyàs analogical deduction and ọ̀nà ìlú yẹ tẹ́lẹ̀ àṣẹ ẹ̀kọ́ àṣẹ pàtọ́à ìnirẹ̀mẹ̀ ẹ̀ka àgókè ṣáà pàtọ́à bí ìrẹ̀ àmà pàtọ́à ọ̀bìnrin ẹ̀ka yẹ is there a direct answer nínú ayé kùrọ̀ à àmà ẹ̀ka bẹ́ẹ̀ ẹ̀yàn àmà.

bẹ́ẹ̀ sọ ọpẹ bẹ́ẹ̀ sọ ọpẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ ọmọ ẹlẹ ẹ̀dẹ́ sọ̀rọ̀ ní ọ̀hún tọ́ ọ̀hún nǹkan ìdí ọmọ mẹ̀mẹ́ mmanù yẹn tó ẹ̀sùn kúrò mẹ̀mẹ́ kárẹ́ ìdí fatuwa kɔnɔ ɛwɛ náà yi professional ala bi ni irɛ awọn na mɛkɛlɛ nyɔ k'a kabi tori yi japa hɔn ɛwɛ da ha

iná yìí sọ nà ọ̀nyá ẹ̀ wọ̀ nà ọ̀rọ̀ àmà ọ̀rọ̀ dọ̀ka yìí ọ̀nyẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ bá ń bọ̀ ọ̀yọ̀ dájú. Lọ́dún tó fún mi nínú. dɔkpa ɔkata wɛ nkɔbɔ bɔya bɛɛ kò kaka bɛ fi dɔkpa yɛ nubɔ. na na kwesí ọ̀sán rẹ̀ kí ọ̀rọ̀ kí ẹnì kan ló fi wọ̀ hàn ọ̀rọ̀ fi lé kó ọ̀rọ̀ yẹ kọ́ra ẹ̀yà sí kò ní ẹsẹ̀ ẹ̀nà sọ́mọ tọ́lẹ̀ kí kọ̀m̀pìtì kura ẹ̀nì kan kó lẹ̀ tọ̀ ká sẹ́lẹ̀ tó kú ma. ọ̀ iná sọ̀nà náà yẹ́rù ká ama so nika nika wasi hundred wɔ edu wa ahyɛ ɔtɔ hɛ du i mean du wa ara wasi wa ɛfɛ ɔtɔ hɛ dɔla ne kura na ɔma wa atɔ hɛ ìjọ náà ɔ ìjọ náà ɔwɔ ezo kakɔ wa musa kɔ ama wa ahyɛ ɔtɔ na kɔɔ yi lórí fóònù ɛnna akẹ́kọ̀ọ́ nyi ɛmi yɛ ɔfún àtẹwọ́ ɔkùnrin yɛ ɛlẹ́rìí. tọ́ ọ̀nà mẹ́rọ káàdì nọ̀nà àmọ́ wọ́n ọmọ àyà ọ̀rọ̀ sí wà lọ́nà àfẹ́yà lọ. ẹ ẹ kókó bọ̀rọ̀ tọrọ àpò ọ̀ṣọ́ wọn yìí dọ̀tí. àmọ́ ẹ ẹ yìí nọ̀nà ká ọ̀yà rẹ̀ ó ẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó kù ẹ̀rẹ́ wàtí e, e, o tó mo ní nìyí. ẹ ẹ bẹ́ẹ̀ mi ara mọ̀ ọ́ sọ̀rọ̀ nìyí o. kókò ẹ dá mọ̀ àwọn tó ní ka ọ̀wọ̀ wọ́ ara ìrí mi fò nọ́nà ló aṣọ àwọn tọ́lẹ̀tì wà á fàmà yìí mi ọ lọ́wọ́ ní tọ́lẹ̀tì. ìrẹ̀mọ̀ ní wà ẹ̀yìn ìrírí fún yàn sọ́kù lẹ́ẹ̀kẹ́ òrí àbí èlé lọ́wọ́ ní tọ́lẹ̀tì àwọ̀ ẹ̀wọ̀rí àbí èlé kóró mi ọ lọ́wọ́ ní tọ́lẹ̀tì. ọ̀sàdìkẹ́ ẹ̀hún ní ìgbà wọ́lá wèé ní ọ wọ́lá wọ́lá àbá àkọ́kọ́lá ní ìgbà lọ́tọ̀ tó lórí òmòrí ọ̀rọ̀ tòbí ò lè ṣe dáṣà jẹ́ ní àkókò káwọn ni o because ó ṣe máa ṣáà fún ìtàmẹ́ ọ̀rọ̀ ká àmọ́ ní mímú ká ọ̀rọ̀ ká wàá wàá wàá ṣùkúrọ̀ ọ̀rọ̀ náà tẹ̀ bọ́ọ̀ àtẹ̀ ẹ̀ áyà mi sura ne dura opu na na ba kuma na ka ka uri akoko ba na prayer ora be nisi bola ko ko wa quran na toilet ona no le kan amma kai wala ba to to ba amma ko ma yi wo ko wa to no toilet mo mo me wo ka amma ni ko ka ni ko bi aram of the dunya ẹ̀rá ayé do náà dùn ọ lò ìlókù ẹ̀rọ ọ̀dọ̀ wà ní tọ́lẹ̀ náà. mẹ́sàn-án sọ èyí rí òtútù ìgbè wọ́n yẹ wọ́n mú ní lágbègbè tó yà sí ẹ̀jẹ̀ tàtà sùkà àwọn to kàkẹ́ ọ̀rọ̀ sọ ní tọ́lẹ̀. ẹ̀rọ àbẹ́sánà àwọn ọmọ rẹ̀ ó mọ̀ yìí owó tún gbèdè owó Kawa show me toilet. That's the number one. Now, questions are we on our gas, mercy, uh, self-party,

awukiricho ichi ina heke oya nkiricho ina heke anya ni mitu nyala akwa ina heboro ya ameka anyi mitu na ka akaka eja wasege ila ma wana kwa kaka ayo ya chicho ne ila na ahe ah no ahamaka abaki bẹẹ bẹ ọsọ nìyẹn arin ẹnìyàn tọrọ ọnà náà. ọmọ ọba ọsọgbọn na ebere ọdọ ọnà ọba ya aha na ọwọ kakẹrẹ dọnà lórí tètè eyi ẹnìyàn tọrọ. ọmọ ní ọmọ ọba ọba ọba ọba ọba ọkọ náà sọ na tètè nílẹ ẹnà ọmọ orí yìí ọmọ rẹ̀ rí tètè rẹ̀ ẹ̀dọ̀ rí rí tètè rẹ̀ ẹ̀kẹ́ mi ok mo rí ọmọ wa bọ̀ ọwọ́ ọ̀dọ̀ rẹ̀ yẹn owó wọ ọmọ ọmọ tó wọn náà kàrà ahẹ̀tẹ̀ àfọ kàrẹ ọmọ wẹ̀ nyọ yẹ àfọ kàrẹ ìdòdó ife họ ibi ìgbà òyìn mẹ pèsè àfẹ hẹ wọn òyìn mẹ kí ló jẹ tó yẹ èso àpò èso kẹkẹ nẹ dín náà ọ ọ̀rẹ́dàdó rẹ kí eré awọ jẹ ɛyàfi ka yi ìfɛ ìdáwó èsì yìí rẹ wúlò ọba yà wù. náà kwẹsàn sáà nà pé ọkè ẹnlẹ náà yẹ kí dáa ẹsà ọyẹ ìlú ìsìlá ló ń sọ ọmọ bẹẹ náà tẹsẹ àmà ọba yà ló ń sè àmà yẹ yẹ sá wújà náà wọn dáa àkà sọsọnà mi sọsọnà mi kú wújà náà kàkẹ́ yẹ lọ́nà mi ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ àná àmà wújà náà àtẹ̀sán báyìí kú yọ ọ̀nà bí ẹ̀kọ́ fọ́n sábà sọ yà ah, ah. ẹ̀rẹ́ sọ́dà nìyà mọ́tò ntòmù yìí ọmọdé wọn náà ká ìjọ náà yọ náà kàkẹ́ àti àtẹ̀kẹ́ àtúgbà àbáwọn náà. so ẹ̀fẹ́ mi náà ọ̀rẹ́ iye ìyàn ọ̀rẹ́ ọ̀nìkẹ́ ọmọ àkójẹ́ kàdá ọkọ níbọ̀ ọ̀nà wá sí ọ̀nà ẹ̀kọ́ àpàtà ní ọmọ ọ̀nà àpújọ lójú ní múlù bí àmìyẹ múlù ọ̀fà ara rẹ̀ àárín yẹ́kẹ́ máa wà rẹ̀ máa bẹ́ẹ̀ sún pẹ̀sẹ̀ níjọ orí ilẹ̀ bá jẹ́ àrùn wọ́n gbé wọ́n ti ní òwúsẹ̀ dá àwọn ẹ̀tàn Thank you ti fẹ́ máa ń wọ àwọn ṣe ká kí n sè ló ti bẹ̀rẹ̀ rẹ̀ ló mú náà tọ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ iná mi. ọdún ìsì ń ka ọdún ìwà ẹ̀yẹ kọ̀ọ̀lọ́ dàgbà ọdún alẹ́ ẹ̀kọ́ àrùn àgbẹ̀ ẹ̀wọ̀ ẹ̀kẹ́ rẹ̀ àrùn àti. ọ̀rọ̀ sí ẹ̀kọ́ sí rẹ̀ láì ní ilé sọ̀rọ̀ ìzára àrùn súnà ọ̀nà àtẹ̀tẹ̀ tó ń ka ẹ̀lẹ́ ìlú ìlú ẹ̀kẹ́ lórí ti rẹ̀ ká afọ́kàlẹ̀ bá wọn ká ààrẹ bàtí ni ó fi máa kọ̀ máa kàfẹ́ fà sínú tẹ̀yọ̀. Dẹ̀gbẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀kọ́ lùdí àìmọ̀ lẹ́sọ̀ fàtà olórí àkàlùkà ìdí àkàlà ọdún ló fi dí àkàlẹ̀ sàyè. Kí ló ń rí ọ̀rọ̀ yìí lórí káàf ní Kọ̀hán? Kà sẹ́wọ́n pàṣẹ síkúlà àárẹ̀ ọmọ ọmọ ẹ̀kọ́ náà kuma a yayin ka da shi kuma ba mu ce da mutum ne da ka yi ka ya ka na ku ko ya ka da sai ka da wuya ne ne ka ya ko ko mutum ne mu ne ka ko mutum ya ka ko ka ne ku ce yo ka o mu ya ka ne ka ya da shi ma ka ko sai su ce ne ka sai su ka ka a amúkà ọ̀sán ọ̀sán ọ̀sán ilẹ̀ ẹ̀ka iṣẹ́ náà lọ́wọ́ mi rẹ̀. ilé ìgbàlẹ̀ sọ ẹ̀ka múlùmúlù kàdá mọ́ amúkìsàkùnà ọ̀sàkùnà múlùmúlù ọ̀kadà ní àdìs ka wẹ́ẹ̀lá àpọ̀ ẹ̀jẹ̀ náà máa yẹ kẹ́. ẹni wọn lẹ́sẹ̀ ẹ̀ka wọn lẹ́sẹ̀ ẹ̀ka wọn ṣe ìlànà ọ̀gá àti báyìí. kọ́ ọ̀kadà ní lẹ́sẹ̀ ọ̀hán àwọn lẹ́sẹ̀ káwà àtúmọ̀lẹ́sẹ̀ báyìí pèsè àtàwọn onímọ̀ dɔka oríṣi nàbà yìí fẹ́ wọn mẹ kọ̀ọ̀kọ̀ káàmì àmà ẹ̀ nọ̀ mẹ kàwọn dàgá wà yìí kàmà oríṣi nàbà yìí fẹ́ wọn yọ̀ kàmà ẹ̀ bẹ̀ ká yìí bẹ̀ sí káàmì lọ́kọ̀kọ̀ wọn sọ́kù rẹ̀ wọlé náà àbẹ̀ yìí sọ̀rọ̀ mà ti rẹ̀ bẹ̀ ká olùkọ́ àti nàbí náà kọ̀ ká ẹ̀ ọ̀rọ̀ yẹ o ọ̀yà ti yẹ. Sọ́túlá tuntun wọn ni. Tiẹ́ sọ́túlá tuntun wọn. kɔzɔ kaaka a nye bazi ili kur'an kafiri yee je kiri mɛ wuli ɔnɔ ma k'o ma nɔrɔ yi ɔwɔ nu bi kafiri dɛ dɔw ɔwɔ nu bi munafiki dɛ ɔba b'a yɛlɛ ɔnɔ k'o ma nɔrɔ yi dɔw yɛ fɛ kporo yɛ fɛ kporo dɔw k'a nye bazi yɛ n'a kur'an ɔdɔ lɔ ala yɛrɛ kafiri. káàsì rọrùn ọdún àgbọ́kọ́lá kò mórí yóò bọ́ lọ́tí tó mórí yìí kòrán ní òyìnbó nínú wọ́pá nínú kò dédé dídíre dẹ́sítọ́gà dẹ́tẹ̀ kíkà níwọ̀n ní òyìnbó ní ẹ̀kọ́ kó mórí yìí lórí epo lóṣì lóṣì ọkà àyàkó nínú ni yẹn ń fọ́ọ̀t ọ̀nà kájẹ́gẹ́ nàá náà lọ́wọ́ lè bẹ̀rẹ̀ lọ́wọ́ gbọ́wọ́ ní islam ọmọ bàbá jẹ anayi wọn kú omori agoka ara wọn na ara wọn kúmori ọyọ wọn lọkọ anyi rẹ zi ní kur'an lọtọ tó mori yìí lọọ sọ ara ẹbẹ ka yi iye kẹna abudu ize wa iye kẹna sẹyìn ka ẹ ontomori omori ontomori ara máa ka ẹ rọ kẹ ọ náà yẹ kí ni kúkú ètè yẹn.

ẹ̀rìn tó mọ̀rí ọmọrí àkàní sọ́tù fàtà ọmọrí mẹ́rin mẹ́lọ́kà alhamdulillah rabbil alamin abọ́ kíkú ọmọrí ọ̀rọ̀ sí ẹkùn kàlá múnà kẹlẹ̀ alhamdulillah rabbil alamin abọ́ kíkú ọ̀rẹ̀ gam ọmọrí ọ̀rọ̀ ọmọrí àmẹ́bù yìí náà abẹ́fẹ́ pìtì arrahman arrahim arrahman ọmọrí ọmọ amáhámáyá ń arahim omuri ya maliki yaumidin omuri anagohina ekwidaniku omuri anabehina ekwidani iyaka na abudu wa iyaka nastain ewo omuri ono anyara tɔtɔtɔ ya ahekene ewo omuri ono anyara tɔtɔtɔ iri isogunba ɔkɔnfani awagbɔ omuri awagbɔ omuri ilé ọmọ mi ẹ̀yìn mọ́ ni kàábọ̀ ọmọ ẹ̀yìn ló ń tó mú rí wọ́n yọ. Báwo la fẹ́ kẹ́lẹ́ àmì ìwà ọ̀ka ọlọ́nkú sùúrù kúrò nyẹ́rì sùúrù tomori onyẹ́rì sùúrù tó tuntun mori mi ọdún náà

ọlọ́rin kìí ṣe èdè ọlọ́rin kìí ṣe ìnáhùn yàrá ònàwó bàìdá wà nára òun kọrin bá. ọmọdéka anáhìn ní èyí eré fún ìdáni kúkọ ní ọlá ọmọdéka ní ọdà eré kọ dàgbọrẹ tẹtẹtẹrẹ. ìsọdúnmọ́jọ́ àwọn ọmọ náà mọ̀líkà ìnara bọ́ká lábẹ̀mẹ̀sà ọmọlíkà ní jẹ́ ìjọba ọ̀nà ìgbọ́n ní jẹ́ ìjọba múrí ọba ya yìí ọ̀dọ́ náà wáyé wọ́n ní kòkó ọmọrí dáhàní máa ní dídọ́ máa ní kàn lọ́mà ní kí ibú dìbíọ́ náà náà ní ọba àbárí káàfù ní zọ́yà ká ọba àbárí káàfù kọ̀ káàkà yìí àmì ìbẹ̀sí ní kùrọ̀ à ẹ̀nẹ́gbẹ̀rẹ̀

ọdún bẹ̀ ṣe bí ìgbẹ̀ sí yẹn máa wá sí ẹ̀rẹ̀ lọ́tún tó mú kí mú yẹ máa wà yá yìí ẹ̀rẹ̀ yẹn rẹ̀ káá akáyè ìjà kàrẹ ọgbányọ́ yẹ ọ̀rìn màláìkẹ̀ ní mímẹ́ tọ́wákẹ̀ ní títẹ́ kàbọ̀ máa amáà ní ìṣọ́ yẹ ọ̀ọ́dù sẹ́yẹ́rẹ́ fún lọ́kàá ɛsɛn wa hɔ keka yi yɛ wɔn ma ala kama ka tɔra ka ma tɛtɛ yɛ wɔn ma kanyi su n'o lomoro si n'ozɛ na ne n'abɛ ne ma la ka ɔkɔ wa tɔra ka ma yi yi ɔba ni ala ma ɛnna ni sɛ ɛyɛ ozɛ n'abɛ ne ma kanyi ɔyi so yi yi ka yi awa ɔnu wɔta awa ba. dụkwụra daarị dahwa naarị nwụne nwa na ịna dahwa mkpedo metere ka na nọ naarị anyị hụrụ wata n'ebe pụrụ na ontomori ọkọnọ ọnọntomori ọnọ ọkụghị hunisan omori ọkụghị unonontomori omori ọmasada kìmahari man eyi sẹm lọ àkànyẹrọ ọmọ ọdún onye nan omori ọmasada omori ọkọhẹ pẹpẹrẹ muri ọba ya muri ọba ya amin amin fún ma amin. oyikyɛnum esinu no kakye nri mmiri egya dukɔ lɔ n'ɔbɔ n'ɔbɔ omuli ɔhɛ iriri mi nwa eri omuli iri omuli iri amen ɛnwa dɛ ne mɛma mi kari a ɔmo na ihe na mɛke na kɔ wɔ ka yi lɔ ɔnà ɔwɔ tete bɛ akɔsɔ nye ọ̀pọ̀ ẹ̀yẹ yọ ọmọ wọn náà ọ̀pọ̀ tó mẹ́tọ̀ sọ̀bìtì wọn èjọ wa lọ́kọ̀ọ́nà bọ́ múlẹ̀ mẹ́rọ̀ bá náà Àwọn ọmọ ìtúwé náà ń pe broadcast ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náà ọmọ náà kàrà náà. Niger Press, the Niger Press. No. Lotu. Lotu. Lotu. Àti bàbá yẹ kọ́. Sọ̀rọ̀ mi ẹ̀ yà gbé wulẹ̀ ká gbé náà sí. Ẹ ẹ̀ yà gbé wulẹ̀. Ẹ yà gbé wulẹ̀ ká gbé náà sí. Bẹ́ẹ̀ni àṣẹ̀kẹ̀ yìí ẹ̀ ṣe ẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ mú yẹ. Kẹ́ẹ̀kan bì lọ́wọ́. Sọ̀rọ̀ àárẹ̀ wà. Let me tell you now ìrẹsì wọn náà ẹsìn màkà ìrẹsì náà dé omori kàlàdí na ya kò lónà bíbá láyà kò móná ilà kàmá ya kò mọ lẹ́dí ìtàkàbàtò ṣètọ́nù nà mas omori kẹmẹ náà yẹ ọ̀nà àkó àkọ́tí náà kò ìkìyà nà wọn wà àkó àkọ́ àtẹ́ni yẹ tùrù bẹ́ẹ̀ yẹ tùrù. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وموليك سيدر إن بابايا أفكا إن ما إن هنا كاكاي إغوائيري أكاكا ديبو إغو بنابا إسمان كوغوائيسي wọ́n ṣe kí hàn tó hẹ̀ nípa àṣìṣe òní lọ́sẹ̀ tó ọ̀tọ̀ ọba àmì ẹ mọ̀sílẹ̀tì tó mọ̀rí mi hujjẹ̀

on the eh, on format on ibe si nkoko yenye nkaka 30 70 40 60 adi 50 50 ọgọ ọbẹ anyị dị nke fụta ọgọ ọbẹ dị ide ebe ebe ẹma nye kẹhẹ dị wasị m wahala wahala ẹwa mmẹ ẹma kẹhẹ mmẹ ọ mmẹ wahala ẹmere mmẹ dị kẹhẹ na ọrịa mọtọ ẹdị ọgwụkwọ asọ ahịa ọ nọ m wahala gboro ya yẹnu gẹ́fẹ́ tó ka ọ̀gbọ́n a náà bẹ inú wọn wá sí náà sàá nù dé gẹ́ ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ two thousand ọ̀nà ọ̀gbọ́n ẹ̀ wá sí one thousand tẹ̀mílẹ́ so one thousand àbí one hundred thousand ọ̀gbọ́n wá sí fifty thousand tẹ̀mílẹ́ sí fifty tẹ̀mílẹ́ sí fifty thousand ọ̀sán ni éèdì gu ọ̀rọ̀ òhù ẹ̀sẹ̀ yìí fọ́mùlà amaka bɔbɔ tete dɔgɔ ɔba bɛ igori igwe ɔbɔ n'ɔnụ igori igwe ɔbɔ n'ɔnụ n'ebe igwe ɔbɔ n'ɔnụ dɛ maa sɛ wɔn dɔta abɔ na ɔkesi na sowu ne mi kaa na ụgwọ ɔha na azɛtɛ ɔbɛka yi maka aka sɛ wɔn kpekpe wuye ɔbɔ maka aka wɔn taa wɔn sɔɔ ụgwọ ɔha na azɛtɛ sɛ wɔn taa wɔn ram. ọjọ́ náà káka yìí owó ọ̀nà àzẹ́tẹ̀ sí one hundred naira wọn pẹ̀kọ̀ wíyẹ tẹ̀tẹ̀rẹ̀ àwọ̀ òun mú rí ẹ̀ àrùn mú yẹn ní kúìkì ẹ̀ one hundred naira àkàbà ìgbó náà mara àbọ̀gù títẹ́ dọ́gùbà mara àká ẹ̀wọ́ pọ̀gbọ̀ ní mẹ́sì kẹmàrí dọ́gùbà rẹ̀ dọ́ọ̀kú mi tún kẹmà kàkà five thousand ten thousand mọ̀ ọ́nà mú àmọ́ àbíkí ìkàkà ọgbọ náà na bẹ bí gẹ ebe ebe ẹhẹn aláàlá ala mi ọnà ní omori kọ náà mi aláàlá amáyé one hundred thousand náà kò bẹ́ẹ̀ wọ́n one hundred thousand tó wù ọ̀sẹ̀ hundred thousand wọ́n èyí ẹ̀ẹ́ bí gẹ fifty fifty thousand àdébàbí àdébàbí one thousand five hundred naira dẹ́yìn sẹ́ ká nyẹ́nyẹ́ kẹ̀hẹ́ ẹ̀ máa nyẹ́nyẹ́ kẹ̀hẹ́ àṣẹ ń wọ̀ dọ́ n'obi islam wọn wọn ẹ̀wọ́n náà wọn hàn lọ́nà mẹ́rẹ̀ wọ́n gà á ẹ̀wọ́n ọ̀dẹ ndé oyin bí ẹ̀kẹ̀hẹ́ dé ká bẹ́kẹ̀hẹ́ ọ̀dọ̀ ọ̀dẹ islam kọ́ n'aṣẹ wọn dọ́ ọ̀dẹ àkókò bá nyẹ kẹ̀hẹ́ ọ̀dẹ tó ń bẹ́mi sẹ́ kẹ̀hẹ́ bá bẹ́kẹ̀hẹ́ sọ ibi kọ́ n'aṣọ ọ̀húnrẹ̀ ibi kọ́ n'aṣọ ọ̀húnrẹ̀.

and omuri bi ne bana so ya ne rie ɔno na de dani ko bi tu sunna omuri ɔno no wala ntajida li mo na omuri ka ye ɔno ba ɔbɔ wotɔ na ɛfa na mɛrɛ ye bɛn ama so bi ka ɛ ɔsɔn bɔ faare mo bɔ omuri kɔni bɔ ɔbɔ wotɔ ɔno na mɛrɛ ye bɛ jodi ka iye sika so ɛwɔ yan ɛkɛ ɔho no bɛ ɛma ma ɔha na ne bi yɛ fifty fifty. dem ne koko yi rɛ ma ɔgbɔna de one hundred thousand de ka ɔka a ayɛ ke twenty thousand ɔgbɔna bɛ ɔmori ka wɔn ho yɛ ka ɛyɛ anyamara anyamara mmɔsa yɛ bɔ do kɔn na kaka de koko ɛwɔ maa yi mɔdɔ adi awɔ ɛwɔ oniba edronori ọba ahọ ọnana mẹri ọfọdun kòmòdì bá abaya ni dọwọrẹ dọwọ ìdẹ ìbá ni yọ iná kúrò náà bá fẹ dọwọ yọ dọwọ bàrẹ mọ rọ ẹ ẹwà mọ mọ ẹwà mọ nyẹ nìyẹn kẹwàá kọ kòmòdì bá abaya fún ọsẹ jùzọ́nù náà ọ̀dọ̀ ọba kọ ẹ̀tẹ́ iná ẹ̀gbọ́n dọ́ka alimẹ́sì ọ̀nà òmòrì ọ̀nà kọ̀ọ̀rọ̀ àmọ́ mọ́ta kàkà ẹ̀yẹ ẹ̀. إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه نحن نضع تتويك ونمري كاكاي الدكتور نقول الشيطان نزيد عنه الميسر نمري كاكاي إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر àṣẹ ìkọ́ni fún ẹ̀dẹ́sì ká ọmọ mẹ́rin wá ṣe wọn níbi nínú ibi tó ìwù ọ̀rìn ní tètò ìtì ó wá kẹ́bi kìí àmọ̀ gbọ́dọ̀ tẹ́nu bọ́dà na kẹ́ wọ́n èkà akákẹ́ bọ́dà ayẹ̀rọ kà mọ́ máa ní àyẹ̀kẹ́ iná mọ̀ ẹ̀mẹ́rẹ́ náà ni àbọ̀dé àká ẹ̀ mi I asara uh, I yeah, question man. Asara here them a brother. Asara here wa brother. Ili dem no dem no be. Question no we say ni. Asara here wa brother. Slot on to mori brother kaka ka brother kaka e. Boni sheke na tre he shohuni. Ini te toiche. oh my god na so. moto. bàbá àjẹwò. abana ibi tẹtẹ ọ ayé àìkẹfẹmẹsá ama ne kaka ẹ ma ne ọba ọba wa nyi ka ẹjẹ yi mo brothers nọ ọba kọ ayé mo ne brother ajé yi mo ẹtẹ ajé yi mo ọ̀lọ́kẹ́lẹ́ ti rọ́bà náà yà kára nù. Múlí àbáyà báyìí. Múlí àbáyà yìí. Múlí àbáyà yìí. Àmín. Náà. Sọ̀sà ọlọ́run sórí ọlọ́run sórí ọlọ́run ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ náà. Báyìí àwọn àgbàrá ẹ̀ẹ́dẹ́gbẹ̀sí máa ń pàdé. Àwọn àgbàrá máa ń wọlé ìlú náà kawai ne ya Islam tó mú rí ìsá. di Islam anyị kọmitari ifa. Ọsụzụ, ebebe, inú gboro ya. inú sẹ̀ríà akọ́kọ́bá aṣọ àfúntẹ́dá mi tàrí ìfanimira anyara lọ́tún tó múrí nìí ọ̀bẹ̀rẹ̀ mọ́mọ́ ẹ̀yìn alálẹ́kọ̀ọ́ ọ̀nyọ́n ọ̀nyọ́n sí máa fàánì ọ̀sùn máa fàánì ọ̀bẹ̀rẹ̀ mọ́ ọ̀bọ̀ ọ̀sùn máa fàánì dírà dùmẹ̀mọ́ aláàmọ́bọ̀ ọ̀sùn máa fàánì amanyẹ́ alálẹ́kọ̀ọ́ ọ̀nyọ́n dé oṣù tán ọ ẹ̀rọ awa bɛ wɛsɛ sisɛ kɔnɔ ma ɛhɛ àwọn ni yɔn kɔnɔ b'a sara bɔkari yan ɛ e, omori ɔmɛ tuli ma ni yɔ anago ye wɔn ka ɔsiri mi ɛwɔ fɛ kɛ ɔnu ɔsi mi sadaka oṣù ɔsi mi sadaka ɛyɛ e, yɛ wa yɛrɛ sɔrɔ la náà yi náà. alifajɛ ni ɔlɔ atɔ hɛ ɔkuro de risa fajir ètò yẹn nana ètò yẹn ọ and five thirty ọ̀nà àsúgbó rẹ̀ mẹ́rin kí fajir ọ̀sùtẹ̀ ọ̀rọ̀ fajir ọ̀rọ̀ fajir ọ̀rọ̀ àtẹ̀. five twenty fajir ọ̀sùtẹ̀ five ten five ten. ọ̀tún láti ọjọ́ orí mi. etu yẹn nana ayé pàjẹ́ ọmọ òyìnbá anyị ń da àgbẹ̀tẹ́ ó lè gàdà ó lè kíbla ẹ alamara anyilẹ́mà ń da àgbẹ̀tẹ́ ndị horizontal lumamire èdè kí kóòdù dị ètò ìkókó ayé gánà ń wọnà ẹ̀dọ̀tọ̀ wọn kó èyí wí àkẹfà tẹ̀ náà kọ̀ náà súnmọ́rẹ́ à alifájẹ̀ rẹ̀ wà kà ìsìláṣì ohun tó mú ní ọ̀nà ọ̀rọ̀ mẹ́rin náà gòkítà náà Zuhur. Zuhur. Zuhur. Naam. Ọ̀yẹ̀ ni máa tẹ́ àkà àwọn aláàbò sosɔn wɔrɔ mɛ ɛlɔ silva la dama fana abɔ sika nidoro yi ti ne pata yi akɔbɛ lɛ ɔnu awɔ ɔ ɔbɛ lɛ ɔnu kɔnɔ. ilẹ̀ wọn ní sálọ nínú ilé ìdú dání kọ̀nà sọ ọba ọ̀sẹ̀ òòrùn lè kárẹ̀ àwọn náà ṣe bẹ́ẹ̀ wọn lẹ sún ọ̀ọ́dọ̀ kàkà rẹ̀ ọ̀ọ́dọ̀ àti bẹ́ẹ̀ wọn lọ sọ ọmọ ní inú nà ó tù ní ìkẹrẹ àkẹsẹ̀ iná kéwù tì nínú ẹ̀. These are not true. Don't worry, they, they should uh, continue, right? Lọ́tún tó mọ̀rí. Àwọn ọmọ àmì fún sáàmù àyí ká, àgókò hadith fún sí ẹ̀ka, ẹ̀yìn sálàrẹ̀ náà ẹ̀kì fàtíà. Àbídá ayé àkí òtí ni nẹ, àwọ̀kẹ́ alìmọ̀mù ẹ̀nàmá yẹrẹ ní náà ẹ̀kì fàtíà. Wẹ́dẹ̀kẹ́ kì sóra, fàtíà wọ̀ káàkiri. ẹ̀wọ̀n náà ní ìmọ̀ àmì ìrẹsọ inú ẹni tó ìní fọ́tíà ló kọ̀ntínì rírọ àdúgbàtà àpá ọ̀ka ní ẹ̀wọ́ kúnyọ́ kìsúra àdúgbà kìsúra àdúgbàtà náà ẹ̀sùsúra bẹ́ẹ̀ kúnyọ́ kìsúra ní ọ̀gbẹ́ mọ̀ yìí wọ́n ìnira ká ọ̀họ́ wa so a wàhálà inú tù kú àtọ̀ mọ̀kọ́rọ̀ ọmọ ọ̀ka o ọ̀ka o de àmàmà húrò lè ọ̀ka ọ̀ka o ilé nkukú tù jẹ́ ilé kìrá à wọ́n wọ́n èdè ìfẹ́ wa wọ́n kọ̀tínú ẹ̀ múlẹ̀

do do rẹsẹ do ẹ ẹ de kafa mi so mẹ ẹ nam samsami fa ẹ eh, do rẹ do rẹ lọ ẹ lọ ẹhẹ eh, eh. agobi wẹrẹ wẹrẹ nyu kata dira hɔ ɔwɔ yẹra hɔ wɔ ni eyi hure anara yɛ kó yɔ sa oni yɛ ezi na electric kabiri yɛ yi de kaba o maa mɛ ina bi odd nights. do masumuri yɛ yi ɛnna ɛyɛ all night ɛnna ɔdi dɛm ɔni kɔkɔ anan dòwòrɛ rɔrɔ nɔ dòwòrɛ mɛwɔ nɔ azɔ mɛ ɛnna ɛyɛ akɛrɛ o bɛ oyin si ti nyɛ wuyɔ ɛnna wɔ fɛ wuyɔ náà wɔ fɛ sáyɛ ká ìwé yìí inú bò tún mọ kẹ ẹrẹ yẹn lọgbà ẹnna di islam ẹ ẹ ìjẹ tẹrẹ sọọrọ ẹ rẹ ha ọrẹ. ojú anyị rẹ̀ họ́sọ̀mù rẹ̀ ọ̀bìrìmọ́jù godwin ana sọ̀rọ̀ kanú bọ̀bọ̀ wọ́n dé ìlú rẹ̀ kaka ashahadu an ilaha إلا الله وحده لا شريك له وأشهد أن أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ukawa mivenu kinyo ina sa ana waeke ewu murio ngale kiningini ikunyaro bene onyo onyo onyo ine tule wa mivenu ka anaba muhammad sallallahu alaihi wasallam ori hiyo murio nrebe no lebo ntu muri nyinyi

wẹ́yìn sika ọ̀rẹ́mà ní skul tọ́ ẹ̀wọ̀n ni jama yẹ̀yí rẹ̀ yẹn náwọ̀rẹ̀ ká yàrá ha wẹ́yí rẹ̀ sẹ́yẹ̀ eh, mẹ́jẹ̀ nyẹ́ ká ẹ̀dẹ̀ yẹn hù ní islam ahẹ́ ẹ̀ hàwa adan kò kó mori islam náà mẹ́ ìjẹ́dá ni sùn ìrẹ̀ yà ọ̀rẹ́ wẹ́rẹ̀ ká inú ju kọ́

ime nyuma wọn nana yẹni ni rẹ yẹn ni skul lẹni ni ìtẹ ni ni ìrẹ yẹn ni ọrẹ outfit ni ni ẹkú kẹrẹ ni ìjẹnyẹ ọmọ rẹ tó ẹrẹ mìíràn ká a omuri omuri ọba yà bá yà bẹ ni. الله أكبر الله أكبر كبيرا أرغب مني تلمان Okay, I show them a big responsibility and only take care ahụ na-enye anyị ekwe na na lọ na akwa na ama allah to omuri ọsị ime semere hụ n'esi kawari masha صلى الله عليه وسلم àwọn mẹ́kànnà àmọ́ àìlà ọmọkànnà àtẹ omúríkà oéròdè tẹ ẹ̀ẹ́dẹ́ ọ̀hún dùsẹ̀ déèkì ìrẹ̀ ọ̀hún náà mẹ́kànnà àmọ́ àìlà aká náà rí dọ́kànnà náà rí nù. ọ̀wọ́n ní báyẹ̀ ẹgbẹ́ yẹ̀ wẹ́yẹ̀ ọmọ táyẹ̀ kà ọ̀rọ̀ mọ́mọ́ ìmọ̀ ẹ̀kọ́ àyíká àmọ́ ọ̀yọ̀ wọ̀ mọ́bì.

يقوم قوم يقوم لي اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه صفه قوك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد يكيدنا عليه وهول المكر من أراد يمكر بنا عليه واصرف خذلان من أراد يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء أيضا عليه ولا يهيك المكر السجيو إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذن فأنت علينا قادر اللهم ارزقنا فيما جاور به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحه وعافيه وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وسقم وإلة وذهاب داء وضال وذهاب شدة ومصيبة وفتنة وألحقنا بالصالحين فعالا لما يريد اللهم جل آخر كلام بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين, آمين. آمين. آمين. Thank you.